من السنة بالله نحمده يا أيها الذين آمنوا اتقوا الله الله أما تسواج بإذن الله تعالى وبمنه وكرمه أما تسواج منه àlàyé tíra Umdatul Ahkam tí é ṣwíkí ní ìṣòro lára báyìí abinab Allah subhanahu wa ta'ala kuma ṣàfihàn ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ kó sì fi ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala kó mọ́ṣá fi yé ẹnìkọ̀ọ̀kan wa. níbi tí akéwòdì qabla Ramadan ó ní sífàtú salati nàbí sallallahu alayhi wa ìlànà wo lànàbí máa ń tàbí kírun eléyìí ní tá a bá láyé dé nínú kíra yìí abálọ́sẹ̀ tó kọjá lókè lọ́wọ́ ó dàbí péjọ ẹjọ́ ọ̀rọ̀ ọkùnrin bàbá alájà òjá ríbi tìrìtì umdatul ahkam àwa ṣì mọ̀rọ́jà hadithin aw hadithain lábẹ́ ìlànà bá nàbì tí máa ń kírun lẹ́ni inṣàlá àwa máa tẹ̀síwájú láti bí hadith abdullahi ibn umar. ابن الخطاب رضي الله تعالى عنه tóbi ẹ̀kọ́ wa ní ojúpọnà kan pàtàkì inú ojúpọnà tàdébùwà muhammad sallallahu alayhi wa sallam tó máa ń gbà tó ń kírun àwa bẹ̀lú wa wa bẹ́lẹ̀ wa bá wa ọ̀rọ̀ tí kì í ṣe tọ́lọ́hùn tí kì í oníwàásí ó dára ńlẹ agbọwàásí ó dára ńlẹ alowàásí ó dára ńlẹ ní tí òlu gan agbọwàásí ó dára látara rẹ tó ọlọ́dà kò máa sọ̀rọ̀ wa lọ́rọ̀ fẹ́nu ká sọ̀rọ̀ kó yéèyàn ọlọ́dà kò máa ṣàpálẹ̀ sí fún wa ká gbọ́rọ̀ ká gbọ́ yé ọlọ́dà kò fi ṣàánú àwa náà dá máa gbọ́ Al-Qur'an Karim sọ́mu. alhamdulillahi rabbil alamin wassalatu wassalamu ala rasulillah. وآله ومن والاه واتبع هداه إلى يوم القيامة وبعد عن عبد الله بن عمر رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم كان يرفع بيديه حذو منكبيه إذا افتتح الصلاة وإذا كبر للركوع وإذا رفع رأسه من الركوع رفعهما كذلك وقال سمع الله لمن حمله ربنا ولك الحمد وكان لا يفعل ذلك في السجود عن ابن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم أمرت أن أسجد على سبعة أعظم على الجبهة وأشار بيده إلى أنفه واليدين والركبتين وأطراف القدمين عن أبي هريرة رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا قام إلى الصلاة يكبر حين يقوم ثم يكبر حين يرفع ثم يقول سمع الله لمن حمله حين يرفع صلبه من الركوع ثم يقول وهو قائم ربنا ولك الحمد ثم يكبر حين يهوي ساجدا ثم يكبر ثم يكبر حين يرفع رأسه ثم يكبر حين يسجد ثم يكبر حين يرفع رأسه ثم ثم يفعل ذلك في صلاته كلها طيب حديث عبد الله بن عمر ابن الخطاب رضي الله تعالى عنهما وعن الصحابة أجمعين أقوى جملة من المسائل تسدس يكا kọ́ àwọn ẹ̀kọ́ tó kó sínú. Abdullahi ibn Umar ibn al-Khattab radiyallahu ta'ala anhuma wa an sahaba ajma'in قلنا نبوى محمد صلى الله عليه وسلم كان يرفع يديه حذو منكبيه إذا افتتح الصلاة قلنا نبوى محمد صلى الله عليه وسلم كان يرفع يديه oníta nàbì bá kírun ó máa ń gbọ́wọ́ rẹ̀ méjèèjì sókè ó wá ní hazuwa mankirei ọwọ́ méjèèjì yẹn ibi tó máa ń dé ó máa ń jẹ́ déédéé èjìká yẹn ni pé ọwọ́ ọ̀tún ó ṣe déédéé èjìká ọwọ́ òsì náà ó ṣe déédéé èjìká tí wàá gbé báyìí ó lànà bí máa ń gbọ́wọ́ sókè báyìí ọ̀nà àkọ́kọ́ nìyẹn ìdá sátà hafsọ́lá nígbà tó bá ti fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀rù ìyẹn ni pé ẹ̀yìndà takbiratul ihram tó bá ń ṣe ìkábára alákọ̀ọ́kọ́ kana yarfa'u yadayhi hazwa mankibayhi ọwọ́ rẹ̀ méjèèjì ó débi déédéé èjìká rẹ̀ méjèèjì hákàdà Allahu akbar alaikumus salam wa rahmatullah uh -huh ìdán alhalatul ula tánàbì ti máa ń gbọ́wọ́ sókè ọwọ́ rẹ̀ méjì sókè ó níbó ní báyìí ṣe ẹ̀yìn dáta kìbírọ̀ tẹ̀lẹ̀ ihram ọwọ́ lọ́nà ẹlẹ́ẹ̀kejì wà ìdá kabbara lirruku' ìdá kabbara lirruku' onídàá náà yìí wá tún ṣe allahu akbar tó bẹ́ẹ̀ ti suratul fatiha wọ́n ṣe amin yóò ka sura bọ́ta yẹ sára mi lọ qur'an tó yẹ wá kàtà tó bá fi mọ́ lọ síbi rúkú tó bá yẹ kí allahu akbar aha yarfa'u yade yóò tún gbọ́wọ́ rẹ̀ méjèèjì sókè hazi wá máa ń kílẹ̀ haza nígbà tó bá lọ síbi arọ́kọ̀ alhálàtù sàlìta ó wá tún mú ẹlẹ́kẹta wá

yóò mọ̀ ní sẹ́mi Allahu liman hamidahu rabbana walakal hamd. ìdán anábì máa ń wí gbólóhùn méjèèjì yí papọ̀ tó bá ti ń bọ̀ láti bí rọ́kọ̀. wa huna qad bayyana sifata dhalika qabla al-an ọ̀nà olómọ́ngbà mi ṣe abisọ́ síwájú sí. ó ní pé àti bí rùkú yẹn ni ó ti máa bẹ̀rẹ̀ sami'a yóò wá máa sọ sami'a Allahu liman hamida yóò máa sọ́bọ̀ láti bí rọ̀pọ̀ títí tí ó fi dé orí ìdúró ó ti rùkú báyìí bó ṣe rùkú tó ń bọ̀ kàlá torí wákọ̀ bọ́ ṣe sami'a Allahu liman hamida tó bá dórí ìdúró padà àwa ni rabbana walakal hamd idan máa ń ṣe méjèèjì papọ̀ هنا àtún masala كم bẹ̀rù náà يعني كي ni pé tí èèyàn bá fẹ́ dìde láti bí rọ̀kọ́ àbí káńtà náà bá fẹ́ dìde láti bí rọ̀kọ́ ó máa ń ṣe sami Allahu liman hamida papọ̀ mọ́ rabbana wa lakal hamd kálótì yóò náà ara masala tábọ̀ wá discourse náà ni lakin qabla an nataqaddam ká máa lọ. mo ti ráwọn èèyàn méjì kan níbi anábùwà Muhammad sallallahu alaihi wa sallam ó kọ́ wa lẹ́kọ̀ọ́ tá a bá fẹ́ o afẹ́ yán àbí yóò bá wọn gbé anábì kọ́ wa lẹ́kọ̀ọ́ rẹ̀ tasa nǹkan bá àwọn ẹ̀kọ́ pọ̀ alákọ̀ọ́kọ́ ni pé tẹ́yìn bá fẹ́ o ó ń tọ́ka lórí weakness lórí kí ni obe. gbé àti tiredness ó ti rẹ̀ ọ́ nìyẹn ó ti weak nìyẹn. so irú ráàrí hàlà inú ṣètọ́nù máa ń dùn kó máa ríyàn nírú hàlà ẹ̀ inú rẹ̀ máa ń dùn pé ẹ̀ hàn ẹ̀dẹ́dẹ́ tó ló fẹ́ máa sin lọ́run ó ti rẹ̀ kò ní dìtọ́ lọ́run bá sùn tẹ̀lẹ́bí akọ aláwọn ẹ̀kọ́ kan ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ ká lè fi dójú ti ṣètọ́n pé tí a bá fẹ́ yẹn ò báyìí tó bá ṣe ń bọ̀ báyìí ó ní tá a bá lè lágbára ká dá padà ná ká mọ̀jẹ̀ ó dá padà bó dá padà ó ti dá padà so ó ní wulẹ̀ jẹ́ kí ó wáyé tó bá ṣe pé kí ní ẹ̀sì gọ̀lábà débi pé kò ṣe é padà anábọ̀wá Muhammad sallallahu alaihi wasallam ó lẹ́ni tó bá wá yẹ́ òyẹ kó wá máa fọwọ́ bo ẹnu rẹ̀ ó bá yẹ báyìí hmm. fọwọ́ bò má ṣe gbogbo ẹnu kalẹ̀ yìí oríṣiríṣi nǹkan ló lè kó sí ìwọ́n tó wá ti fi kó ìyàn báyìí tó kàn lára ìṣẹ́ tó kọjá ọ̀rí kàràbà rí ọ̀rọ̀ àdọ́bí adámọ̀ tó lóun fẹ́ ṣe lọ ọdẹ ní yẹ̀yẹ́ lọ́dọ̀ ṣe tọ́nu sòlìdáàlì gbogbo àwọn tó yẹ̀wò tó máa lùmí àti wá gbogbo ẹni ó tún wá ya gbogbo ẹnu rẹ̀ gbogbo kàn já lásán tọ́yọ̀ alákùnlé ha gbogbo ẹ̀yìn tẹ̀ yẹ̀wò ẹ̀ máa fọwọ́ bò ó kọ́kọ́ dá padà ní ìsàtà bọ́ọ̀ bá ti dá padà fọwọ́ sí kí ni fọwọ́ bò wọ́n sọ́kọ̀ sọ́kọ̀ tó ti àdíṣe wà lára àpátáwọn mọ̀tẹ́sílá àtàwọn jàdùmíyà àtàwọn mímú àwọn àṣírà fàlhálíkà tí wọ́n gbọ́ yìí lẹ́yìn àwọn mímú náà àwọn àzànàjẹ́kọ̀ ó wà nù damaru wọn àti bèṣi tọ́àmù sí àdíṣe àdébùwà Muhammad sallallahu alaihi wasallam àdíṣe zani ọmọ ìgbàgbó náà nù kí ni àdíṣe náà àdébùwà Muhammad sallallahu ó lẹ́nu kẹ́ni tí máa ń yẹ wò tí ó wá bí ó ṣe dá padà tí ó dẹ̀ wá bí ó ṣe dọwọ́ bò pé ṣètáàní máa ń kó sí wọn lára látara rẹ̀ àlùjànnú ló lè gbàbẹ̀ wọlé sí ẹ̀ lára látara rẹ̀ ṣọ́ra àwọn ẹ̀tẹ́zìlá àwọn ń gbà pé ah, àjẹnú sì wá gba ẹnu ẹnu tó kékeré báyìí orí bí àjẹnú yóò wá sí kí yóò wá gba rẹ̀ yóò wá gba rẹ̀ wọlé àwọn nílẹ̀ tó máa ń takọ àdìsí rẹ̀ káwọn náà bá gbọ́ bẹ̀rẹ̀ ah, ah, rẹ̀ pé ẹ̀yà ló ṣùnà yìí ẹ̀yìn tí ẹ ti láká yìí àdìsí bẹ́ẹ̀ wọ́n kó wàhálà mọ̀ bíláàkó omi nà lẹ́yìn níbi ìmọ̀ sí di ìmọ̀ nìyẹn àwọn àlùjẹ̀nú tó àṣọ agbára tọ́lọ́wọ́n bá fún wọn kò sí then láti lè ran ọmọ ànábì ádámọ̀ lè mọ̀ ọlọ́run ọba fún wọn láwọn agbára kan so nínú nǹkan tó lè fi wá prevent ara ẹ nìyẹn sọ ní bá ń yẹ ògbó ẹnu rẹ sọ ní káwá lóyún àlùjọ̀nú kó wọlé àlùjọ̀nú kó wọlé eṣinṣin gan lè kó wọlé ẹ̀fọn gan lè kó wọlé nǹkan dọ̀tí mi lè kó wọlé nígbà wá ya gbogbo ẹni tó ya gbogbo parí afáàlì aláwọ̀ ìyá àgọ́ láti wá ní pé nínú àwọn àdáàbò ní mọ́tò nínú ẹ̀kọ́ ìjòkó àtọ̀sípa ti láwọn àkọọ́lẹ̀ báyìí

tòǹgbà mo wá ní tiẹ̀ tí ń sọ ìwọ wá ń bá tó kí ni tiẹ̀ bí a tiẹ̀ mẹ́tì wọ́n ti jọ̀rọ̀ yìí mọ̀ sọ́wọ́ náà láti ìlọ fún tọ́ nígbà bá ti wá ní wàá ṣe fídíò rẹ̀ wáyé pé ó wá kẹ́ra gbogbo àwọn tó lábà tó alákùnlé ha hada hadith àti láwọn nǹkan tó kó wá fún wa báyìí ojú ìwé bá àdínábì ṣe máa ń gbọ́wọ́ sókè nígbà tó bá ń kírun lọ́wọ́ àti ní hálà mẹ́ta ayé ẹ̀kọ́ alhálà tó kù là ìgbà ó níyùn inda takbiratul ihram níbi ìkábàrà lákọ̀ọ́kọ́ nígbà wo lẹ́lẹ́ẹ̀kejì nígbà tó bá lọ síbi arọ́kọ́ ìgbà wo lẹ́lẹ́ẹ̀kẹta ayùwà tó bá ń bọ̀ láti ibi kílẹ̀ ló máa ń sọ tó bá ti ń bọ̀ ayò à ń bọ̀ wá bí àwọn mọ̀sáyìí lòyìn tọ́yì Abdullahi ibn Umar wá sọ pé وكان لا يفعل ذلك في السجود وكان لا يفعل ذلك في السجود ó ní ànábì sallallahu alaihi wasallam ó ní kìí wá ṣe bá òun mọ́ òun yíò ní pé kìí máa gbọ́wọ́ rẹ̀ méjèèjì débi èjìká rẹ̀ méjèèjì máa fi fi sujud nígbà tó bá ń forí kalẹ̀ wa kana la yaf'alu dhalika máa bá fi sujud tayib abdullahi ibn umar ibn al-Khattab radiyallahu ta'ala anhuma wa an sahaba ajma'in ìgbà wa rèé ìgbà wa yìí ó wá ní àwọn àlàyé pẹ̀lú gbogbo àwọn nǹkan tó kó sínú. àkọ́kọ́ ó ní pé káṣí takbiratul ihram àbí ká náà ń gbọ́wọ́ sókè inda takbira gbogbo àwọn onímọ̀ pátá nínú gbogbo àwọn àwàlì ẹnu wọn kò lórí ẹyọ kan ọ̀rọ̀ tá a kan ní sùúrù kọ gbádà yìí délé o má ní má lọ rí gbé àbọ̀ ìmọ̀ lọ ẹrù ní òfin àti báwọn kan tó máa ń gbọ́ sókè tá a bá ń lọ síbi sùjú tá a bá sì lè níbi sùjú náà tó máa ń gbọ́ sókè fara rẹ̀ balẹ̀ gbogbo ẹ̀ náà ni àlàyé òsì kìíní ni ó dé tó gbogbo ẹ̀ náà ló dá kọ́ Abdullahi bin Umar tó ní kéèsì bẹ́ẹ̀ bóun ní kéèsì jẹ́ tó fi ní kéèsì bẹ́ẹ̀ كلا تقعد علينا قول نطر عبد الله بن عمر بن الخطاب رضي الله تعالى عنه وعن الصحابة أجمعين وقول هذا يولين إن شاء الله wọ́n ní gbogbo àyè tá a ti máa ń gbọ́wọ́ sókè lórí ìrun nínú gbogbo àyè pátápátá hálà ẹ̀yọ̀ kan ẹnu gbogbo àlùkùmọ̀ yìí nínú àwọn àlùfáà tí wọ́n ti lọ ẹnu wọn kò lè lórí kí ni hálà náà òun náà ni inda takbiratul ihram inda تكبيرة الإحرام أيا في الإمام الهادي من أهل البيت àwọn nìkan làwọn wí nǹkan míì tó yàtọ̀ sí ti gbogbo àwọn àfáà tó kù wí àmọ́ gbogbo àwọn àfáà tó kù gbà pé tá a bá fẹ́ kábàárà alákọ̀ọ́kọ́ agbọ́dọ̀ sí kíni agbọ́dọ̀ gbọ́wọ́ sókè báyìí mo ti gbé ọwọ́ àwọn agbọ́dọ̀ fún pọ̀ agbọ́dọ̀ yáárí àyàmàtàǹgà àákàngbé nọ́mà bọ́wọ́ wá bá ti wà náà láti kíni àríyá sọ̀nà káwá pàkíyèsí kan láàrin yẹn kákáwọ́ sókè gbé wá kákáwọ́ sókè báyìí ní tó bá súnà tànàbùwà Muhammad sallallahu alaihi wasallam a máa ń kọ́kọ́ tẹ́wọ́ èyí kò sínú tíra tó ṣàlàyé tó rinlẹ̀ látọ̀dọ̀ ànábì ẹni pé yóò ló wá gbajúmọ̀ láwùjọ tiwa báwo yẹn wá bá kọ́ fẹ́ sínú wá ní wọ́n kọ́ tẹ́ ọ báyìí náà bí ẹni bẹ́ẹ̀ gbà sàárà ibẹ̀ ni yóò ṣe gbóhùn fẹ́ dà ní ẹ ọwọ́ lọ dà ní ẹ̀sìn ní àbíkíni ó wá tẹ́wọ̀ tán tó wá ṣe tó ṣẹ̀ wá ṣe takbírọ̀ láti yìí pé dàtọ̀ tọ́lá àdáadáa lè wá àwọn èèyàn ní gbogbo wọn tó bá máa ń kọ́kọ́ tẹ́wọ́ dà níyàn dákun má ṣe bẹ́ẹ̀ mọ́ láti ní lọ kò lákọọ́lẹ̀ àníyàn rẹ náà gbólóhùn kọ́ lọ́ọ́ fi wí ọ nídìí ọ̀sẹ̀ máa wí náà wáyé tó ìbádùdọ̀ máa wáyé tó kìíní kan bá a bá ti débi irun ìtaṣe ni at-takbir láti takbiratul ihram takbira wa tá a bá sì ṣe àgbọ̀wọ́ sókè pẹ̀lú takbira ọlọ́mọṣẹ́ àfọwọ́ ní àgbọ̀yọ̀ ọ̀rọ̀ نعم الإمام البيهقي عليه رحمة الله آه، أقول يورو كلا تضعفه الحاكم لو ليورو يقولون نعم أن لا نعلم سنة اتفق على روايتها الأربعة الخلفاء ثم العشرة المشهود لهم الجنة فمن بعده من أكابر الصحابة مع تفرقهم في البلدان الشاسعة غير هذه السنة أو غير هذه السنة àwọn gbogbo súnmọ̀ pàmọ́ rákọ̀ọ́lẹ̀ ní ìkẹba ìrìnlátọ̀dọ̀ àdínábì ìkẹba ìrìnlátọ̀dọ̀ àdínábì pé á káwárí kẹta kó ṣe pé àwa rákọ̀ọ́lẹ̀ pé Abubakar náà sọ Umar náà sọ Osman náà sọ Ali náà sọ àwọn mẹ́wẹ̀wá tàbí àwọn mẹ́fà tó kù náà tó fi pé mẹ́wàá tàbí fún nírò mọ́mọ́ àdìjẹ́ náà ni wọ́n gbogbo wọn náà sọ jẹ́nà àwọn àgbàgbàgbàgbàgbà náà àwọn sàábí náà sọ tó ń tí wọ́n yẹ́ pé ìlú tó ní kálukú wọ́n wà ti jìnà sí rárá wọn súnà tá a rí pé wọ́ọ̀rọ̀ nílẹ̀ tó tó báyìí ló yẹ á súnà yìí yóò já sí pé takbiratul ihram kákáwọ́ sókè báyìí ó lápọ̀ọ́lẹ̀ dọ́dọ̀ anabiwa muhammad sallallahu alayhi wa sallam inda takbirati al-ihram ittifaq ahli al-ilm aw bi ijma'i ahli al-ilm. طيب عند الحاكم مسلم al-allamatul bayhaqi àwọn wa ní ìta àfa wa wí yìí wa huwa kama qala ustaduna wa huwa kama qala ustaduna a bá àfa wa ti wí òun náà bẹ́ẹ̀ náà ló ti ti rí bẹ́ẹ̀ náà ló kí ni bẹ́ẹ̀ náà ló ti rí tọ̀síwájú lẹ́yìn alákọ̀ọ́kọ́ yìí àwọn onímọ̀ tán padà ń dé lẹ́yìn ìgbọ̀rọ̀ wá sí kán máa gbàgbọ́ yé ọ̀rọ̀ yìí ẹnu kálukú wa kò máa ẹ̀rọ kò gbogbo àwọn tó máa wá ń ṣáàdì yìí afá lọ́kọ́ gbọ́ náà tó máa lọ ẹ sọ fún wọn níjọ́ tí fóònù ẹnì kankan bá ti dún wáyé ẹni náà máa ṣáàdì yìí mọ́. àwọn ọdẹ́jì tó jẹ́ mọ̀ lò yóò máa kọ́ni yóò máa ṣe gbogbo ẹ̀ ṣì wọ ẹni ó lè má sinú mọ́sálásí báyìí nìkan ó sì ti fóònù kalẹ̀ aláwọ̀ mùsùlùmí ẹ sọ fún wọn wọ́n máa lè distract wa ó sì ṣe ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lánàá bí ẹ̀mẹ́ta àbí ẹ̀mẹ́ ìlú kan wáyé kó má ṣẹlẹ̀ náà ẹni bá ti fẹ́ charge tó fi di silent ọgbẹ́ sí ọwọ́ kan sì pa abáṣetán ọmọ kò kàn án. tọ́yì lẹ́yìn alákọ̀ọ́kọ́ yìí àwọn èyí tó wá kú àwọn àlùfáà wọn wá ń sọ oríṣiríṣi nǹkan ẹnu àwọn onímọ̀ kò lórí ẹ̀ náà gẹ́gẹ́ bá ti wá máa ń pàkíyèsí ara wa ṣe rí ẹnu àwọn onímọ̀ kò lórí ọ̀rọ̀ òun gẹ́gẹ́ kọ́ lọ́rọ̀ ọ̀hún mọ́mọ́ fi yóò tẹ̀lé mọ́ o oníṣẹ́ lóyún àti ọkọ gbọ́ pé ẹnu àwọn onímọ̀ kò lórí ẹ̀fẹ́ mọ́ tí ẹni ló kọ́kọ́ lọ náà kíní yìí ṣe ń tó ẹ̀ka mú pàtàkì ààrùn kíní yìí ṣe nǹkan tó lágbára báwọn ó lè lágbára kẹnu àwọn onímọ̀ ó sì máa kò lórí ẹ̀ àmọ́ kíní máa ń bí àìkú ẹnu àwọn onímọ̀ yóò ló yẹ ká gbàgbọ́ yẹ tẹ́rọ̀rọ̀ ìmọ̀ ọ̀rọ̀ ìmọ̀ fẹ́jú gan-an ó fẹjú débi pé ibi oníkálukú bá màmá oníṣèkínú oníṣọmọ onímọ̀ onímọ̀ onímọ̀ onímọ̀ onímọ̀ tá a sọ yìí jura wọn lọ ojú wọn sì tó nǹkan jura wọn lọ ẹlòmíì ń bẹnu onímọ̀ tó ṣe pé nǹkan tó mọ̀ òun náà ló mọ̀ mọ̀ nǹkan mi ìjọ tí ó bá wá sọ̀rọ̀ ẹni tó mọ̀ náà ni ó sọ̀rọ̀ torí bá máa náà tán gbà ní pé má sọ kọjá ń tó mọ̀ sojú ò bá ti wá sọ kọjá ń tó mọ̀ ẹlòmíì tó wá gbà láàbà owó tí wá sí wípé bóyá kò sọ̀rọ̀ míì máa fi ń tàfà wá sọ àà gbogbo àwọn ọmọ tí ó náà nínú ẹ̀kọ́ tán gbọ̀dọ̀ lọ́ọ́ kọ́ ìmọ̀ ìlú ọ̀rọ̀ báyìí gbogbo ẹni bá ń láàfà má sọ pé ọ̀rọ̀ tàfà rẹ bá ti sọ náà ní fáínà má sọ pé ìtàfà wa bá rí òun náà ní gbogbo agbọ́dọ̀ máa rí máa agbọ́dọ̀ máa rí nǹkan mìíràn má yorùbá yìí tọ́kí nìkan wọ́n ní ẹni tí ò bá ti jókòó bá bẹ́ẹ̀ lómi ìrì kí ni wọ́n ṣe yóò sọ pé kò sóko tó tókò bá bá wọn ẹni tí ò bá sí ìbáwọn àfáà ní pàdé ó sì bá àfáà rẹ̀ lọ̀gá gbogbo ní àgbáyé láàrin ìgbàdì máa ń sọ kí nìkan innaka la tadri qadra shaykhika حتى تجالس غيره إنك لا تدري قدر شيخك حتى تجالس غيره ọ̀tí lè mọ bá fà rẹ̀ ti tó ọ̀tí lè mọ bá fà rẹ̀ ti mọ ó ti jọ́ tọ́ bá jùkú pẹ̀lú àwọn àfá mi tọ́ bá jùkú pẹ̀lú àwọn àfá mi lọ́bí àwọn pé ee àfá àwọn gúrù gan o gbogbo tó fi rí jẹ́ sọ yìí àfá àwọn ọmọ sẹ́lá yìí kẹ́ afáwa ah, gbùrù lóòótọ́ àti afáwa nímọ́ ti mọ́ ẹwà dúró ẹ̀rí káfà alágbádá mọ́ wa ẹ̀kọ́ ni o gbogbo ẹ̀yìn tẹ́ ìjọ ọmọ kí wọ́n tàbí ìjọ ọmọ kí wọ́n àwọn àfáà sún náà ẹ̀wù bẹ́ẹ̀ ti ń dà ní àwọn àfáà sún náà lórí afá rẹ tó ní in tó mọ̀ mọ́ ni ó sọ ìtọ́jú rẹ tó mọ́ ló gbọ́dọ̀ sọ ó náà wà láwọn àlùfáà wa tí wọ́n ti lọ náà àwọn àlùfáà ìmọ̀tòlá rà àtàwọn ìmọ̀ wa tí wọ́n ti lọ. tó ń tó ní wọ́n bá tó náà máa ń sọ àmáwọn tẹ́ ń jẹ́ táwọn tí wọ́n ń tẹ̀lé mọ́sí àbíjọ náà tààsùbù kí ní ìmọ̀ lọ́wọ́ tààsùbù dé bí pé wọ́n gbà pé ń táfà àwọn bá sọ kò ní sọ̀rọ̀ bí lẹ́yìn ẹ̀mọ́ ó dé kan lọ́wọ́ àsìkò tí wà o zamani kan ti